àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa anábí wa Muhammad sallallahu alayhi wa sallama àbẹ̀ ọlọ́run kọ́lọ́run kó ṣàlékún ìyọ́nú rẹ̀ fún àwọn ará ilé anábí wa Muhammad sallallahu alayhi wa sallama àwọn sàhábí àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ. Kíra mẹ́tẹ́lẹ̀ risalati al-imam ibn abi zayd al-kayrawani rahimahullah ti yanka ó ń tẹ̀síwájú nínú mọ́sálásí wa ní sáńkẹ́ ìbẹ̀dú òní tí ṣe ọjọ́ aláàjì tí ṣe 23 zulkaida ọjọ́ kẹta orílógún nínú oṣù kọkànlá ọdún 1447 gẹ́gẹ́ bí kàlẹ́ndà ìtí a máa retí kọ́lọ́n kó fi ẹ̀mí wálẹ̀ òyí ijọ́ mẹ́jọ òní ní kó so pé ọgbọ̀n ọjọ́ a mọ̀ sọ wípé zulkaida di ọgbọ̀n tàbí kó dí kan ká máa sọ wípé tó bá dí kan àti pé sátọ̀dẹ̀ tó ń bọ̀ ni ó pé òun kàlẹ́ndà tó twenty nine lọ́wọ́n bá ní pé wọ́n twenty nine àti pé sunday ti ń bọ̀ yóò máa jẹ́ àkọ́kọ́ ọjọ́ nínú oṣù ìgbòlẹ̀ ẹ̀jíà nínú oṣù tá a máa ń ṣe hajj tá a máa ń ṣe ọdún iléyá àjẹ́ pé tí wọ́n bá ànáùnsì oṣù ní alẹ́ sunday pẹ̀lú ògùn ọlọ́run níjọ́ mẹ́jọ òní a sọ wípé ọdún léyà a sọ wípé àràfà kù jọ́ mẹ́sàn-án jọ́ mẹ́lọ́n a sọ wípé ọdún léyà kù ọjọ́ mẹ́wàá tí wọ́n bá sí ànáùnsì jẹ́ pé ìkí òun ká wá yóò ṣe déédéé ìtàn bá ànáùnsì náà ni àbí olówó ariwo tí wọ́n jẹ́ ń bẹ̀rẹ̀ kọ́lọ́n kó jẹ́ kó bá wà láyé kó bá wà láyé wa kọ́lọ́n kó fi ẹ̀mí wálẹ̀ àwọn iṣẹ́ àwọn oríṣiríṣi ìbádà àwọn oríṣiríṣi ìjọsìn òun náà ni a máa múra kalẹ̀ nínú àwọn ìbádà tá a máa múra kalẹ̀ ní pẹ̀lú ògùn ọlọ́run ọba ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́n gbà náà lọ òun ni àkọ́kọ́ àtẹni tó ń lọ ájì àtẹni tí ò lọ ájì gbogbo wa la mọ̀ wípé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ìrẹ̀lẹ̀ hijja àwọn ọjọ́ tó ní ọlá ni annabi sallallahu alayhi wa sallam wọn ma min ayyamin al'amalu salihu fiha khairun min hadhihi al-ayyam tó máa ń lọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ àwọn ọjọ́ mẹ́wàá wò ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zulhijja oṣù tá a fẹ́ kó sí gẹ́gẹ́ bó ṣe pé ní mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan àwọn ni wọ́n ní ọlá jù nínú Ramadan bẹ́ẹ̀ náà ni mẹ́wàá àkọ́kọ́ nínú Zulhijja àwọn lọ́wọ́ lọ́lá ju àwọn onímọ̀ sàlàyé pé owó lọ́wọ́ lọ́lá ju ra wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ wípé ní mẹ́wàá àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ìjà ló lọ́lá jù torí pé àwọn nínú ìtumọ̀ sí àwọn onímọ̀ tí wọ́n fún wàlúfàjẹ̀ wàlàyálín àṣẹ wàṣàkẹ́ wàlúwẹ́tẹ̀ẹ́ wọ̀lọ̀yẹ́lì nàáṣẹ̀rù àwọn onímọ̀ tó wípé ní mẹ́wàá mẹ́wàá kàtánì kàrí òní ṣùgbọ́n tó wọ́n lè jẹ́ ń bẹ̀ lè wípé mẹ́wàá àgbẹ̀yìn Ramadan ọlọ́lá a máa ń ṣe ìbádà tó pọ̀ nú ẹ̀ mẹ́wàá àkọ́kọ́ stanley kàrí ọlọ́lá a máa ń ṣe ìbádà tó pọ̀ níbẹ̀ níbi wá ròyìn rẹ̀ sallallahu alaihi wasallam ká tún nímọ̀ iṣẹ́ olóore iṣẹ́ olóore ó ní ọlá nínú àwọn oṣù púpọ̀ èdè wípé àwọn tàbí tó wá bí ànábì sallallahu alaihi wasallam wípé nígbàtọ̀ ní àwọn kò síṣẹ́ olóore tó ọjọ́ tí tí wọ́n ná olóore jùnú oṣù yìí lọ ẹni tó bá wá lọ sí hajj hajj nǹkan jihadu ni ogun ẹ̀sẹ̀ téèyàn gbà ní abẹ́ àṣẹ àti àṣẹ olórí gbogbo mùsùlùmí kìí tèyí tí ọlọ́dẹ ní ń dájà àbí tí ìlú kan ń dájà àbí tí àwọn ìjàmọ́ àka àwọn àjọ ọ̀ka tí wọ́n ń dájà eléyìí ohun tó bá ṣẹlẹ̀ bá bí oníṣẹ̀rẹ́ òkè àwọn gúrùpù kan tí wọ́n tí wọ́n went out community àmọ́ tó jẹ́ jihadi tí Islam fọwọ́ sí òní tí olórí ìlú aláṣẹ ìlú tó bá pàṣẹ rẹ̀ so àwọn ọjọ́ mẹ́wàá tó ń bọ̀ yìí ẹ̀dẹ́kẹ̀jẹ́ kí ká mójútó nínú iṣẹ́ olóore tó wá lágbára tó ṣòro ṣe jù pẹ̀lú wípé kí èèyàn mọ̀ sábúrú nínú oṣù yìí fa àbùdá ìgbà oṣù tá ló lẹ́gẹ́ yìí tá lè mọ ọdún mẹ́wàá tá ló lẹ́gẹ́ yìí tá ní èèyàn mọ ọ̀rá ń ṣe níbẹ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́ba èèyàn ọ̀rá ṣe nírèé pé gbogbo ohun tí ń jẹ́ tí ìsìlámù ní a má ṣe láì pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá wọn ò ní ṣe níbẹ̀ kó wá dà níyẹn wọnú oṣù ní àgọ́mìlẹ̀ ìbáàdà nínú ìbáyà tó kan pa ni irọ́ mi ní ìparọ́ kó wá dà ní ọ̀nà ìpè pẹ̀lú ògbótọ́lọ́wọ́ bá àti òun òun sọdọ àmì àtòun síríọ́sì àtòun sàwàdà òun ní sọ òun ní parọ́ gbogbo tí ò dà wọ́dà ní ẹ̀wọ̀ kó sì má ṣe ládàá ńláńlá ni wọ́n máa kọ̀ fún tọ̀ tọ́lọ́bá tó wá sàánú rẹ̀ tó bá tó wá ń rí sẹ́lẹ̀ olóore sí nínú ẹ̀ ní ká máa dún ní mọ́yòrún wákàtí márààrún ànẹ́bí sallallahu alaihi wasallam ń sọ wípé nínú hadithu al-Qudusi hadithu Qudusi òun ni hadithu tó sọ wípé ànẹ́bí sallallahu alaihi wasallam ń gbà wá dàrẹ́kì látọ̀dọ̀ olúwa wa yàtọ̀ fún Kùránì ó sì tún yàtọ̀ fún hadithu ànẹ́bí sọ sallallahu alaihi wa sallam ànábì ní pé olúwa wa sọ wípé mọ́kọ̀tàràbà iléyà abúdí bìṣẹ́ in àhábù iléyà ní mọ́kọ̀tàràbà àlè ṣùgbà téèyàn bá fẹ́ súnmọ́ ọlọ́run bí àwọn fẹ́ ṣe ìbádà yìí tó dáa jù téèyàn máa fi ń súnmọ́ ọlọ́run òun ìtò dáa jù tá a lè fi súnmọ́ lọ́wọ́ àwọn ọ̀nà sẹ́rẹ́ ní tẹ̀ǹtà máa ṣe lẹ́yìn rẹ̀ náfìlà ni náfìlà tá a fi ń wá àlékún oore lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó ṣe fún wa so kákùdú nímọ̀ àwọn ìbáàdà yìí nínú mẹ́wàá yìí <clears throat> nínú mẹ́wàá yìí òun náà ni síyámù òkè ká máa gba àwẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá yìí ò lọ́la mẹ́wàá kéèyàn gbà láti jọ́ kìíní títí tí ó fi èèyàn ó lè gba mẹ́wàá pé bí ẹ bá wà ní hajj kò lè gba mẹ́wàá pé bí ẹ bá wà nílé kò lè gba mẹ́wàá pé nítí ò tí ó lè gba mẹ́wàá pé ni wípé bí a bá ń gba láti kìíní ìkejì títí tí ó fi dé ìkẹjọ ọjọ́ kẹjọ àtẹni tó wà nílé eh, sorry àtẹni tó wà ẹni tó wà nílé gbàjọ́ kẹjọ ẹni tó wà nílé gbàjọ́ kẹsàn-án yìí nìkan tí ò sí ní hajj kò lè gbàjọ́ kẹsàn ọjọ́ kẹta án ìbí yàn bá ti ẹ̀rí gbogbo ẹ̀gbà bí yàn bá ọjọ́ tó kù gbà kó gbìyànjú kó gba ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn ọjọ́ àràfá àmọ́ àwọn tán wà ní ájì àwọn lè gbà á dé ọjọ́ kẹjọ àmọ́ àwọn àràfá ǹjọ́ àràfá táwọn ó gbà nílé àwọn á dé torí pé ọlọ́run bá fi àràfá yìí rọ́pò fún àwa pẹ́ pé láàdá táwọn tọ̀wọ́n mọ rí káwọn náà mọ rí ẹ̀lẹ́ àwọn ó wà ní àyíká tá ń pè ní àrọ̀fá láàyè ohun gbẹdẹkálukú wọn ó wà tí wọn mọ ṣe ìbádà ní ọjọ́ sọ wípé àti bàbá nǹkan wípé ní khairu yawmi tala'at alayhi shams tala'at fihi shams ọjọ́ tó lóore dùn tí òòrùn ràn nínú rẹ̀ ìjọ àràfà ni ìjọ ọlọ́run bá dá Adam ìjọ ọlọ́run bá yọ kó lẹ́yìn jẹ́ náà jẹ́ ọlọ́run tó ń dápadà sáàlì jẹ́nà jẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run ní gbogbo ayé ó parẹ́ jẹ́ ọlọ́run ọba yìí dìde. so ọjọ́ nínú ẹgbà wa ẹgbà mi wáyé kújú mà ní ọjọ́ àràfà ọjọ́ tó lóore ni wípé ànẹ́mísọ̀ ọlọ́run fẹ́lá ń kọ́ àwọn ní tẹ́ẹ̀mà wí níjọ́ yìí so àwọn táwà ní àràfà àwọn ní ká máa ọjọ́ wọ́n ń dàrú báríkà yìí àwa náà ìsìláàmù subhanallah ẹ̀sìn ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn àánú ni àwọn nípa àwa náà tá a tún bẹ káà náà gbàwé ọjọ́ yìí kọ́lọ́hún sí ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́hún sí ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa so a rí pa àwọn náà táwọn àlọ́hún wọn ò lè gbàjọ́ mẹ́wàá pé láwọn gbọ́dọ̀ gba ọjọ́ àràfá wọn ò gbọ́dọ̀ gbàjọ́ kejì tó wà níjọ́ àràfá aya tí tí ó ṣe hajj samọ́tìrùn tí òru sí ìpẹ́ràn àwọn táwọn ń lé àwọn gbàjọ́ kejì tó bá dijọ́ ọdún àwọn náà gbọ́dọ̀ gbà wẹ̀ torí hmm. pé ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe léwọ̀ fún mi ní tó gbàwẹ̀ ńjọ́ ọdún gbogbo ẹni tó bá gbàwẹ̀ ńjọ́ ọdún gbogbo tó wọ́n lè jẹ́ ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ní bàkọ́ di aṣọ àbàkọ́ọ̀sì kì ń tọ̀ ti ta ìgbọ́rọ̀ sí bàbá kásùmù sani bàbá kásùmù Yusuf Yusuf sani Abul Qasim ànẹ́bí sọ̀rọ̀ wà wà ànẹ́bí ni so bó ṣe rí ni àwọn tó mẹ́wàá yìí ó lọ́lá so ìyí tó fẹ́ ẹjọ́ maximum tí yẹn lè gbà mẹ́rin jẹ́ kó gbàjọ́ mẹ́sàn-án àwọn táwa ń lé àlègbàjọ́ mẹ́sàn-án àwọn táwa ní ájì àná lè gba ọjọ́ mẹ́jọ abẹ́lẹ́ ọkọ́lọ́ kó gbalẹ̀ sí fún wa ọlọ́àkàn oṣù ọlọ́run ọba nínú àwọn ìbádà tó tó wà níjọ́ mẹ́wàá yìí òun ni ẹ̀yìn dù ìran ọdún ẹ̀yìn bọ̀lẹ̀ àbúhá ìran táà máa ń gúnra níbẹ̀ àwọn táwa ń lé jẹ́kẹ̀ẹ́wá yìí náà làwọn á ní ó sọdún lápẹ̀rẹ̀ àwọn táwọn wà ní àrọ̀ táwọn wà ní mọ́kà táwọn ṣe hajj àwọn ó ti dé láti mọ́sálífà wọ́n gba ọ́n ti dé láti àràfá wọ́n gba mọ́sálífà kọjá sí mìíràn níjọ́ yìí náà ni àwọn náà àwọn náà ó gbóran àwọn náà gúnra báwọn ṣe ń gúnra ọlọ́run àwọn náà ń gúnra nílé ẹran tá ń gún òun ló yàtọ̀ tí wọ́n wọ́n lè pè ní hadiyu فمن تمتع بالعمرة إلى الحج فمن سيسر من الحج tọ́nà bá wí ẹni tó bá ṣe ọmúra àti hajj ní ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìrìn àjò kan náà ọlọ́run ní kókó dúpẹ́ fún ọlọ́run pẹ̀lú ẹran àdáyá náà ń pè ní àdáyá àdáyá níjọ́ ni ó pa ẹni tó bá fẹ́ paléyá náà tó wà ní hajj náà òun náà lè paléyá ẹni tó wà ní hajj náà lè paléyá méjì náà lè pa yóò pa àdáyá yóò tún paléyá. àdáyà ni ó pa ní mìíràn ẹran iléyà ó lè pa ní mìíràn àmọ́ èyí tó dáa jù ní kó pa nílé tí wọ́n pa ní mìíràn ti kọ́kọ́ tó ná nílé àwọn ará ilé bùkátà ẹran kó pa ẹran àdáyà rẹ̀ ní mìíràn kó sẹ́ndì owó àbí kó sì ètò ẹran ẹran ẹran méjì tí ẹni tó wà ní mìíràn ó pa ẹni wọ́n ní kó má ṣe kó má ṣe nǹkan báyìí ó ṣe by mistake yóò pa fídíà ẹran lòun náà dìde ẹran kan náà ni àníyàn tá a fi ń pa ní yàtọ̀ yóò pa fídíà níjọ́ náà ìyẹn lè pa sọ́dá kọ̀ tó mú kàtà àfẹ́ ṣe sàárà ni kì í ṣe àdáyá kì í ṣe ọdẹ́yà kì í ṣe fídíà tó kàfẹ́ pa ẹran fíṣẹ̀ bíi ìlà eléyìí náà tọ́ eléyìí náà ṣe kó pa ní mọ́kà ni àti kó pa nílé àwọn onímọ̀ ni wípé ó dá kó pa nílé torí pé ẹran tí wọ́n pa mọ́kà ń jọ́nà lọ́wọ́ ó ti kọ́kọ́ tó náà bọ̀sì nílé ó láìsí lè kó mọ́tò ìgbẹ́lẹ̀ ọ̀nkọ́lá kó sàlẹ̀ fún un arísí kẹfẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn alé àwọn alé mìíràn lẹ́pẹ́ ẹran tí wọ́n pa twelve eleven eleven twelve tòun ti bẹ́ẹ̀ náà wọ́n sì tún mọ wàá ìbọ̀jọ́ kejì báyìí báàbí dán gan náà ó ti tán ẹran dẹ́sìn nìkan àbí ẹran tó ju dẹ́sìn nìkan lọ tòun tó wá fẹ́ pa sádàkà tó pa nílé òun kó dà tó nínú àwọn ìbádà tó wà ní ọjọ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ọ̀nà nínú àwọn ìbádà náà ókè a ti ṣàlàyé wípé a lọ sí ìdì ìdì bẹ̀rẹ̀ láti ìgbà tí òòrùn bá ti yọ àsìkò tá ń pè ní sọlá wákìtì ṣòro tóun yọ tó sì ga sókè díẹ̀ gẹ́gẹ́ bí bóyá lásìkò tá a wà yìí lẹ́sẹ̀ bíi seven something seven thirty ṣòro sì ga sókè nígbà wọn ẹ̀yìn ló ti bẹ̀rẹ̀ ó wá lọ fáá títí tí èdè òòrùn yẹrí ìnìfẹ́ tí èdè àsopọ̀ gbogbo àsopọ̀ àsopọ̀ yìí nìyí àsìkò tó yẹn lè kí ìdì ní bí yẹn kí seven thirty lápèjúwe ẹ̀yìn lókì bókì ní ten ẹ̀yìn lókì bókì ní eleven ẹ̀yìn lókì bókì ní twelve ẹ̀yìn lókì ṣùgbọ́n àkàtà tó twelve àmà pèsáìlì àsìkò tí òun yẹrí nìsí gbogbo àsìkò tó yẹn bá kí nígbà wọn láàláwọ́ máa léyìí kò sí èébú fún kò sí láìsí láwọn àsìkò bígbà tí à ń sọ̀rọ̀ àsìkò àyílà àsìkò àyílà bẹ̀rẹ̀ lágbà tóòrùn bá ti yẹrí títí tó fi di wípé òjìji gbogbo nǹkan yálẹ̀ èèyàn ni yálà ilé ni yálà mọ́tò ni yálà ẹran ni tí òjìji ó fi ṣe dèédé rẹ̀ tó jìjì bá ti ṣe dèédé èèyàn àsìkò àyílà ti kọjá so ẹni àìsàn ìgbà tí wọn bá ké láàrin méjèèjì òkè àyílà òkè àyílà gbogbo ọmọdé àwọn sọpọ̀ ní ó lásìkò méjì àwọn bí ànábì sallallahu alaihi wasallam pé ayyul a'mali àbùdẹ̀ iṣẹ́ wo ló dáa jù tí mòmí ní máa ń ṣe nínú àwọn iṣẹ́ tó dáa jù tí mòmí ní máa ń ṣe ni wípé as-salatu awwala waqtiha kéèyàn ó kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ó dáa ó púpọ̀ nínú àwọn kátà wọn wá fi ń dì sáà ní gbòòlá kírun eléyìí ó wà lára ìmọ̀ká tí wọ́n ń pè ní siyasatun shari'iyyatun siyasatun shari'iyya kọ́ọ̀sì kan ni kọ́ọ̀sì kan lòun náà ìmọ̀ká ni fẹ́ pé àwọn àǹfà ọmọ ń kọ́ nílé bẹ́ẹ̀ kọ́ọ̀sì kan ni nírú jámíà ní ọ̀dọ̀ wa ní jọ́mọ́ ìsìlámíà ní Mẹ̀dínà ti ṣe kọ́ọ̀sì àti ìgbà tó rẹ̀ lẹ́wù ẹ̀rọ tó rẹ̀ lẹ́wù ẹ̀sìn tó rẹ̀ lẹ́wù ni yóò ti kọ́ọ̀sì is a course a four credit unit ni muslim political talk kí náà ń pè ní politics nínú ìṣẹ̀ríà so lára rẹ̀ ni determination àsìkò oorun ìkáàdì sábẹ àsìkò oorun fákòjú ní Saudi Arabia nísìnyí tó bá fi lè káàtó bá àtàn ní Saudi ìkàlùkù òdò mọ́tàlásí náà ni within forty five fifty minutes so ẹgbẹ́ tó wọ́n ṣe àsọ̀lá ó kì í ìran ọdún lẹ́yà àṣùbà ní kálukú tó kọrí ilé rẹ̀. n tó fà á wọ́n ni wípé níjọ ọdún bọ́ra bí wọ́n bá fẹ́ bá àṣùbà níjọ ọdún ó láìpẹ́ lè pẹ́ yóò lọ sùn háràmù tí ò bá lọ sùn háràmù láì fi nǹkan bí aago kan ló ti rí bẹ́ẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ lè má dìbò wọlé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n èdè kíyàn gbé mọ́tò wọ háràmù wọ́n ti bàtà fún àníwá ìdí náà ń pè bí ká ní jẹ̀múyà tẹ̀lifíìrì wà ní sáré àgbẹ̀zárì fún òjìnà kò lè ju bí bóyá sisi first gate first gate unilọrin àbírú bí sí ìdí tanker junction níbi tí báńkì kan wà níbi tó wà ní ìrọ̀pọ̀ lójú bẹ́ẹ̀ lọ so láti bẹ̀rù wọ́n ti fún òní jẹ́ ká ẹgbẹ́ mọ́tò wọ wọ bẹ̀ mọ́ gbogbo ó pọ̀ so ẹ fẹsẹ̀ rí ni ẹ tètè lọ ọba wa níbi ká lọ ká tún bá ká padà sílé ká tún padà wá pẹ̀lú pé fíìhì máa ń ní ẹlẹ́mọ̀tà pọ̀ ìdìbò kan sí wa bẹ̀ díẹ̀ nínú sẹ̀rí àìsàn lára àwọn kan tó máa ń lẹ́fẹ̀ẹ́ fi tẹ́sí ìzìn ìbádà òun ni kí difficulty ó wà so ẹfẹ̀ kan mọ́ lọ nípa tún padà mọ́ ẹjọ́ kólẹ̀ ìdínà náwà gbogbo irun ẹ̀pẹ̀pẹ̀ àjẹrẹ kálukú pọ̀ líle. ní ọ̀dọ̀ wa níbí ọmọ akíngbà míì nine ọmọ akíngbà míì ten lálẹ́ ọmọ sí kò fẹ́ bu níbẹ̀. àbárí wípé nǹkan ti dáhà sí ń kàtó bá ọ̀tọ̀ ibi tí àti ń kí yídì ọ̀tọ̀. àníkálukú kàtó bá ń lé rẹ̀ á ti wá lọ kẹ́ yídì ní níta àti ń kí ibi àwọn méjèèjì a ní àǹfààní tẹ́nìkan ò ní àǹfààní táwa ní ni wípé ibi wa bá súnà mu àtàwọn náà bá súnà mu wọ́n jẹ́ ká sàdúgbò ibi tá lẹ́bi tí máa ń kí ibi àmẹ́fẹ̀rẹ̀ tọ́lá yóò kí ayé àṣùbà mọ́sálásí rẹ̀ létà ó ṣẹ̀ṣẹ̀ wá lọ kí ibi ní ẹ̀yìn Màdínà ìjọba kí ibi ìjọ náà lọ́run náà ti dára Màdínà ní sí o ti Màdínà báyìí ó ti kó ó ti tìmọ̀ ìdílé gan. so bàbá náà ti ṣe máa ń kí ni sọ̀rọ̀ lọ́la èdè kálukú àwọn kì í di àwọn kì í àtúbà mọ́sálásí yàgò báyìí àápàdé àlọ́ kí ìran ọdún níbi báyìí. so àwa náà ń kásùbà ní mọ́sálásí wa àwa lọ pàdé ní ìlú ìkó rọrùn àtọ́ wípé kákásùbà ní àgọ́ mẹ́rin lákásùbà ní ìsìn àti nǹkan kásùbà kan níbi ten minutes to six àbí kọ́yà ló mẹ́kì tìrọ́lá ti five ṣùgbọ́n a ní pé ókè seven thirty láti ìran ọdún tó àjọ wà láti kọ́lá kọ́yà pé táǹkẹ́ yìí nìkan káwọn tẹ̀lé sọ Ìlọrin nìkan a lè fẹ́ kò pọ́sibú kò pọ́sibú so àdínù yusrun bá a nábì ṣe bó ṣe bó ṣe qualify Islam nù àdínù yusrun Islam yìí simple so simple so ẹni tí ó wà sọ́fà. So, òun ni ẹni tó fẹ́ mú nǹkan lè kòkòkòkò ẹ̀rọ̀kòwà láyé ṣáàtàdínà àhàdún ilá gbàlagbà ẹnìkan ò ní mú lè kòkòkòkòkò yóò padà rẹ̀ yóò padà sú yóò padà sílẹ̀ náà yóò láǹkọ́ láǹkọ́ sálẹ̀ fún ìgbà tó wà tó so bọ́dí ọdún èrè nù ẹran léyà ẹran léyà àtàwọn ọmọ pàgbọ́ àlàmọ́ fún ìbádà ẹran léyà ìbáàdà yálà ẹran ni ẹran àkíkọ̀tà ń pa wọn ìbáàdà ni sọ́dákọ̀ ìbáàdà ni àdáyá ìbáàdà gbogbo àwọn ẹran tá ń pa wọn ìbáàdà ni gbogbo tó bá ti jẹ́ ìbáàdà àfi ká wo àkọọ́lẹ̀ kí ní bẹ́ẹ̀ nù nínú àkọọ́lẹ̀ tó tó jẹ́ ká máa sọ lẹ́yìn ni wípé àti wà ni pọ̀ ní ìsìn kálukú lè múra kalẹ̀ ẹran iléyà láti fi ẹlẹ́ fi mara ẹran iléyà kalẹ̀ kọ́lá ìyẹn lè ra sábà ti pàtó ọdún ìtàn ìsìn kọ́lá ọ̀dájú gbà náà lọ ó lè ra tẹ̀mí ìkalẹ̀ tí ó máa sìn rírà náà tó wá pín sí méjì rírà tún ayé àmì tó kí ẹran tí mo rà yìí ẹran iléyà ni lílọ ń pè ní hajj mu ayé àmì ó designate rẹ̀ ní pẹ́ ẹran iléyà ni tò ó ti di àmánà ọlọ́run sí lọ́rùn tí ẹran bá kú yóò rárá pàrọ̀ sí pàrọ̀ fún dáadáa but ó pàrọ̀ ẹran pé ẹran yìí ara eh, a máa sìn kọ́lọ́n kó fún wa sìn àtàwa àtọ̀hún kọ́lọ́n fẹ̀mí wálẹ̀ tó bọ́lọ̀ bá ní pé eh, iléyà ó dé inshallah àlèfipá iléyà ṣàkókò dàníyàn kó wọn fi pa iléyà àlèfipá iléyà ẹ̀ẹ́nẹ́yàn tó wà ń bẹ̀ pa àlèfipá iléyà àtìlẹ́mọ́ fi pa ìbínú ẹran bẹ́ẹ̀ bá kú ọlọ́run kó kófò rẹ̀ mí ọlọ́ba ló gbọ́bẹ̀ wọ́n jẹ́ tí o bá ti gbọ́bẹ̀ kíkì náà àmọ́ kò padà dá tẹ́ńtọ̀ ń rà mí torí kèsì ìdí kèsì ìfọ̀pẹ́ ẹran yìí ọlọ́run ló ní ìyàtúwà ní níbẹ̀ ni. ẹ tó bá fẹ́ pa àwọn ẹran wẹ́wẹ̀wẹ́ orúkọ àgùntàn àgbò àkọ́kọ́ gbogbo ọdún ó dá sí gbogbo ẹnìbọ̀dì ó lọ ìdí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà káàsì wọ èyí tó dáa jù nínú aṣọ wa èyí tó dáa jù nínú aṣọ wa káwọ̀ nínú àlàádà tó dáa ní wípé ní kálukú ó da aṣọ tuntun aṣọ tuntun náà tuntun bí a bá wọ funfun ó dà òkèèrè kó dára ní kó jẹ́ funfun kó jẹ́ aṣọ tuntun pàápàá jùlọ fáwọn ọmọ kéékèèké kájẹ kí ni wọn ó dún kọlọ kó dáwà náà nù sọdá kọ ní sàrà tó ní ládá lọ́dọ̀ ọmọ ọba ni so ká lọ pẹ̀lú aṣọ a sì wẹ̀ àwọn ẹjọ́ ọdún ìwé ọjọ́ ọdún àti ìwé ọjọ́ jímọ̀ lára yàtọ̀ tó wà ní méjì ni wípé ṣẹ́rí ìwé jímọ̀ ẹni tí ò lọ jímọ̀ ní wẹ̀wẹ̀ jímọ̀ ẹni tí ò lọ jímọ̀ ní wẹ̀wẹ̀ jímọ̀ fákòjúwe àwọn obìnrin tó wà nílé tí wọn ò lọ jímọ̀ àwọn ò ní wẹ̀wẹ̀ ẹni tí ń lọ mọ́sálásí láti lọ kírun jímọ̀ súnà ni súnà ni kó wẹ̀wẹ̀ jímọ̀ ẹ wá rí ọdún ààwẹ̀ àtọdún iléyá sunna ní kéèyàn wẹ̀ ẹ̀yìn ó lọ yídí o kò lọ yídí o tọ́lọ̀ ti ní kó sojú rẹ̀ láì kọ́nà kó ní kó bá a láyé kó wẹ̀ sunna ní lára yàtọ̀ wá láàrin méjèèjì òòlù. àwọn àwọn àwọn obìnrin ìyá ńlá wa Ummu Atiyya radiyallahu ta'ala anha òun ni ànábì sábà máa ń mandate kó mójútó àfẹ́ àtàwọn obìnrin láyé ẹ̀ sallallahu alaihi wasallam ó ní ànábì fún àwọn aláṣẹ gbogbo àwọn obìnrin fáwọn kó jáde àti àwọn ọmọ kéékèèké ọmọbìnrin ń yá àtàgbàlagbà hátà àlùfóyà kódà àwọn tí wọ́n ń ṣe àìbọ̀ lọ́wọ́ yẹ̀ṣẹ̀hẹ́dínà bárọ́kátà yíò káwọn náà tí wọ́n lọ lè pẹ́sẹ̀ǹsì àlùbáríkà ọjọ́ yìí káàlè wà lárúkà ọjọ́ yìí kí làwọn wá ṣe yà àṣẹjẹ́nà mùsọ̀láàmù báwọn bá dé sáàtì kírun àwọn ò ní jọ́ ìwá níbi ìrun wọn ó dùn wọn ní ọmọjà lárúkà ọjọ́ ọmọjà lárúkà yìí ọjọ́ yìí tó ọjọ́ tí tó ní tó lọ́lá ni àtọkùnrin àtobìnrin bákan náà ni ẹran iléyá àtọkùnrin àtobìnrin ló máa ń pa iléyá àtọkùnrin àtobìnrin ló máa ń pa iléyá ọkùnrin lè pa àgbò obìnrin lè pa àgbò ọkùnrin lè pa ewúrẹ́ obìnrin náà lè pa ewúrẹ́ ìdè wípé bí obìnrin bá fẹ́ pa léyá ewúrẹ́ lóbìnrin ó pa ọkùnrin ni ó pa àgbò rárá o kò sí tẹ́nibọ́dì náà lè pa kò sì sí ẹni tí ò lè rú ẹran jẹnẹrálì ìbá léyá ìbá àjẹran ẹran ìkómọ ìbá gbogbo ẹran ọkùnrin lè du obìnrin lè du kò sínú májèmú wípé ẹni tí ó dùn ẹni kójọ́ ọkùnrin ọkùnrin lè dúran obìnrin lè dúran sẹ́ni tí ó pa iléyá náà ọkùnrin lè pa iléyá obìnrin lè pa iléyá then àwọn àmọ́rù ọjọ́ orí tí ẹran tá a fi pa iléyá tó wọ̀ tó a ti ṣàlàyé rẹ̀ ẹran kéékèèké kò gbọ́dọ̀ dín ní oṣù mẹ́fà àwọn ẹran ilé ewúrẹ́ ni àgbò ni àgùntàn ni látòṣù mẹ́fà lọ tí ó bá ti tóṣù mẹ́fà kò sí ètò pa ìléya ẹran màálùú òun àníṣe gbọdọ̀ fún ọdún méjì then lọ òkè ní ìtòrinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹran ràkómi ràkómi òun ó gbọdọ̀ fún ọdún márùn-ún lọ sí òkè kó tó di pé ìyẹn lè fi pa ìlera tó bóyí ṣe ní ọlá ó ti lọ́lá sí àwọn ẹran wẹ́wẹ́ ló lọ́lá ju àwọn àgbàlagbà lọ ló lọ́lá ju àwọn màálù àti ràfúnmi lọ nínú àgọ́hí nínú ẹran iléyà àwọn ẹran wẹ́wẹ́wẹ́ ló lọ́lá ju àwọn ọ̀tọ̀ ń lọ torí lànàbí pa sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀sàgbà tó àgbò ló lọ́lá jù then àgbò tí wọ́n tẹ̀ lọ́dà tí ó lẹ́ran ó tọ́ èèyàn lè paléyà tá a bá wá rí àgbò ó wá ku orúkọ orúkọ ẹ akọ àwọn ẹran ewúrẹ́ àgbẹ̀ ó kù yìí bá a bá rí yìí ó àgùntàn àgbò nàmbà tírì bá a bá rí yìí ó kù ewúrẹ́ òun ni orúkọ ó ní so ẹnì ni ó pa ehm, ni ó pa àwọn ẹran wọ̀nyí ìyẹn èdì mọ́ àwọn ìyún àmọ́ tó bá ti màálù ni ẹnìkan lè dá màálù pa fúnra rẹ̀ èèyàn méjì lè dì mọ́ màálù èèyàn mẹ́ta lè dì mọ́ màálù èèyàn mẹ́rin èèyàn márùn-ún èèyàn mẹ́fà èèyàn méje wọ́n lè dì mọ́ màálù kan àmọ́ wọn ò gbọ́dọ̀ ju méje lọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ràkúnmí ẹnìkan lè pa ràkúnmí fúnra rẹ̀ ẹnìkan lè pa èèyàn méjì lè pa èèyàn mẹ́ta lè pa àmọ́ wọn gbọ́dọ̀ ju méje lọ ẹni tó ràkúnmí kan èwo ló dáa fún ṣé kó padà ràkúnmí kan ni àbí kó pa àgbò ìtàwọn onímọ̀ wí ni wípé ó dáa kọ́kọ́ wọ́n òun ra iye tí ẹ wá kánú àgbò tó bá pa àgbò àgbọ̀lọ̀ náà bí pa sọ̀rọ̀ àtàlà ó pàgbò kan méjì mẹ́ta ló bá ká mẹ́rin ló bá ká mẹ́wàá ló bá ká ó fi wọ́n ra àgbò tó wá pa ó pa wọ́n tó kó kan fi pa iléyà ọjà mo rò pé ní àwọn ìbáàdà tí a rántí pọ̀ náà ni eléyìí ní ìbámu sí wípé òní ní bẹ́rẹ̀ bá sọ pé ní twenty three bọ́wọ́ ọlọ́run níjọ́ pé sunday túnbọ̀ ni ó jẹ́ àkọ́kọ́ gbòlìkéjà òkèlèjọ́ ni ó jẹ́ ọgbọ̀njọ́ gbòlìkéjà gbòyí tó bá jẹ́ ń bẹ̀ àbẹ̀ lọ́n kọ́lá nǹkan yóò bá wa láyé bá wa láyé kó gba ìbáàdà wa tó ẹ̀dá kan jẹ́ kí á gbìyànjú nínú àwọn mẹ́wàá tó ń bọ̀ yìí kọ́lá kó ṣe rọrùn fún wa sáré ìbáàdà ṣe ní nínú wọn. هذا وصلى على نبينا محمد وآله وصحبه وسلم. هذه ما عليه lónìí